بسم الله الرحمن الرحيم فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين فإذا استويت أنت ومن معك شونكي ويقبك دكوة لكو وانا ديدي على الفلك وجوكو يعني شونكو كمك فوتانو ياي بالا وقل الحمد لله إبالي أشيني دقيدو موجوك أكوجو وقيركي شوي الذين جانا ويكون دوك هواجادو من القوم الظالمين بوامن على شتين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين وقل إذا بوامنك الله دعا نبي نوح عليه السلام كشي يعني وقل ونبي نوح وشهد ويكاتي ربي أو أندو أنزلني منزلا مباركا akidumi dodo akidumi ru uru ya albarka dumi dodo do albarka wa anta wa tashhadu allahu khairul munzilin wa shene kamigudu na ru enyi kinyongu na tulugu na ru إن في ذلك لآيات وإن كنا لمبتلين inna fi dhalika la ayat ona ka li palibi nuhu alayhi salam kani ki dujadun ki guda ba uja jilafi alau taka mene ola un ka uma halaka lai e ola le oko sena na chedomo en kuma du mojo chedomo wa in kunna awaba imdal ka cha kitane le mubitili le mubitali acha chawago amadu ayoyo acha wagoma akunu sharuma turukago maale lebo abe kuma lebon acha wa kuma akamo nkoshi amane gile joguma ya chiwazi ma abe chiwazi umani ثم أنشأنا من بعدهم قرنا آخرين ثم وبلغ أنشأنا القابو جانب نوح قالوا تكا وصونا من بعدهم وبيما قرنا أمال أمة آخرين أمونه àwọn nàmáṣe tákàbílẹ̀wà jùjá nà òbí ma yìí فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فأرسلنا فيهم رسولا أعونوا شكوى وهما amma al'umma na dukumawa da bana fi buja nabi salihu abana fi buja nabi ah, hudu amma al'umma na kumawa a kunu sharuma wani shalaki hawa karbi ma ya kawo ma kinihi an ibudullah mai rarrahun zuwa allah ma lakum min ilahin ghairu mai nudu a rahimu da du tojo allah lalle afala tattaku ai dai ha a mai mai cikwajon ɗan kuma munushe laifin ma aka gaba mana وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون وقال الملأ بكم سموني أمني لي لي لي لي من قومه كهابون تغمك الذين كفروا عبيلة بكم تكافري وكذبوا بلقاء الآخرة tak magogola ojo kwane mahudori mi wa atrafnahum amura dunga bole ami dadi duma ji fil hayati dunya atrafnahum ay na'amnahum wa wasa'na alaihim achedi urauma achediona uma fil hayati dunya e eh, rayu dunya ma hadha illa basharun mithlukum taka male ma kama inihi ai de ha eniki a chime wa zigide enwo nwo o na ogulu me se ya'kulu akulu na minhu ya juje ku ha ka kama juje wi fiti yengele wa je wa yashrabu mimma tashrabun o nyole kama mo fiti o ma mo ye ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون تكا تكامو نياو كغامي لبما قابيك ما شامنو غاني إذيو ما كاماكين ولئن أطعتم بشرا فيكم إن يالبون إلي مثلكم أنك شونا وقولوا ميبا فيكم إن لبو إنكم إذا أما يقواكم إن يالبون إلي لخاسرون ما هو شيء أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون أيعدكم وأنتم الكل أنتم أنتم الكل أنكم وكني أمجدي يهوم أكو إيه يهوم أكو بقى كني تكمل لكو إذا متم لكو وكنتم ترابا كما مدكت وعظاما كما مدوغو أنكم مخرجون يعني ما عدا بكم داجي كواني شغل الله نشمع شوني كاومين هيهات هيهات لما توعدون هيهات هيهات هيهات هيهات ká ẹwọn ìjijì gbìtìgbìtì ìṣe impossible impossible ẹn kì má yẹ Eh, lima tu adu enwe eh, ndị alikori ka ma onu cha chikwa me ako ma meleku ma da ko me daji kwa na iba hay hata hay hata ati ni jome ma ki amenye le ba en ti matala han ti ma chen ki aje ti piu n ewle onchi onse lima tu adu enwe kuma cha alikori kwa me na إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا نموت ونحيا وما نحن بمبعوثين هيهات هيهات بعيد بعيد إشجيجي إشجيجي إمدي أويكاما إن هي إلا حياتنا الدنيا أرأي الدنيا إنا أماي إذا هيك لو إن هي إلا حياتنا الدنيا ọ̀rá yìí kà mọ́ sọ̀rá yóò dúnìá yìí nàmútu wọn náà xìyà àákú mà wọn náà bí àmúlẹ̀ yọ̀mà ànákú mà náà bí ọmọ yọ̀mà ànákú ànáwọn ọ̀rá yìí máa náà ìmẹ̀bà òfin àwọn àti bókù máa kó adájí òun àti nù. إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين in huwa illa rajulun iftara ẹni kì í aṣọ wáàzì iṣẹ́ náà múnà nìṣin òun ṣe ní kàrẹ́ iftara alalahi kẹ́dìbá ẹni kì í abúlú mọ́jú ẹjú gidi wọ́n máa náhùn lẹ́hu bí mùmìnì àwa àbàdì ìmáàlì fúkọ̀lá kí á ká ẹni. قال رب انصرني بما كذبون تكون شوجو شانا شادواني ربي النبي له عليه السلام ene o ondu unsurni na bibi turke hati komishe mana bima kazzabu turu abumi ba ma hola mi dori mime ama hola dori mi moji ma le pa kushaka adwa ishi ko idaja ko idaja kare bojo qala قال عما قليل ليصبحن نادمين wọ́n àtàkà láwọ́ tọ́báraka wọ́n tààrà ẹni àmà kọlíìlì ìgbéyà akọ́pẹ́nu ìdẹ́ tí kí a máa yọ yìí àbú ẹ̀dú kùmàdọ́lẹ̀ rí mi lẹ́yìn ṣùgbìhúnná nàdìmí màá yá dàmẹ́nẹ́ òmàmà ẹ̀rẹ́ rẹ̀ dẹ́nẹ́ òmàmà. فبعدا للقوم الظالمين فأخذتهم الصيحة بالحق تكوكا يخوجالي يفاكربوما وكايلة شكاية بشا بالحق وجوكوكا تدعو لكفرهم وطغيانهم كانوا يستحقون ذلك من الله أما أمدي بوكو ما تكاغريكو ما تجيبتي ما هذه يوم ما تتوبة وكاكي ريكي كبوجو وكاغري يكوا كربما نعم فجعلناهم غثاء تكا مما كوشي غثاء تكما دو غثاء شنكي وا انكي كو انكي كو غلوبا نما bakuma akɔkɔ bana wala k'alu pe aka moli wulɔ bana ma abakakini bokuma ɔka daku alu pe likpɔŋ aba nama likpɔŋ ki aba nama lɛ gusa anima do alara yani faj'alnahum qutaan amma ko ce liko kuma wada kijane nugun goma ce halaka fa kushaka wal kiyaki ne tudammiru kullu shay'in bi amri rabbiha fa asbahu la yura illa masakinuhum ene biyo goma bobo to ga ne len Allah tabaaraka wa ta'ala o halaka mai faj'alnahum qutaan amma ko ci gutaan dan kuma da gutaan umuna shi owu owu òun wọ́n ṣe kì í adéjú omi ẹgbà kó mi àṣà yẹ omi ṣàkà ṣàlẹ̀ wúdu ẹ lé owó lẹ́ẹ̀bọ̀ bí amáyẹ̀ tì í gbéjọ hẹ́n kì má wọ́n mẹ́kù mẹ́ alùpùpù owó ọṣẹ lẹ́bọ̀bọ̀ já nìjọ yín tọ́gẹ́ni lẹ́ òun kú àbólẹ̀ màhálà kiri wọn bẹ́lẹ̀ màdé yá nìjọ kí ọjà aláhùn bùkún màá náà wọn múnilẹ̀ wàláwùtà aláìní kọ bóódán èjìjì ríjúmọ́mi ọjọ́ lílẹ̀kọ́ mi zọ́ àlìmí ìmúdìyà àbẹ̀lẹ̀ ثم أنشأنا من بعدهم قرونا آخرين ثم إنه بلاد أنشأنا من بعدهم إنه أمامنا كي أمامنا أبو منكي وبيما لله شيشي ألومة هكذا قرونا أمي قرنيو نننا أما ألومة ألومة ألومة ألومة آخرين أمنه nana nana nana ba wa obiye ma lele in sha gugu mariki wata malakar bujiya duka ma da mun aluma mun da dunga waga a da ke biyo ma yoma uji wa ila ta kwayin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk